فلا يدخل يده فلا يغمس يده في الإناء وقد لي وارق باومي حتى يغسلها ثلاثا في الجوف فوانا لم فإنه لا يدري أين باتت يده تربي لا جاجو إن يوم ما يقول له وني حديثي من الأدلة التي تدل على أن النجاسة القليلة تؤثر في الماء القليل وانت كثير ẹ̀gbin kékeré a máa lapa lára omi kékeré. tọ́ bákan náà títí jọ́ka nínú àwọn hadith èyí tí ń kọ́ ní màkínní tá a máa kọ́kọ́ dìde ní ìgbà tá a bá jù gẹ́gẹ́ bí àdéhùn tó síwájú òun kọ́ wa pé tá a bá ti dìtà ìjì o àkọ́kọ́ ní tá a kọ́kọ́ mú gbọ́ òun náà ní ká fa omi sí mu alẹ́ mẹ́ta ká fẹ́ jáde nítorí pé ńgbà tí yẹn bá ti sùn ẹ̀ṣẹ̀ pọ́ọ̀nù a máa sùn nínú mọ́ ẹ̀ báwo ló ti ṣe ti jáde ọ̀nà tó gbà láti fi ti jáde náà ní kó fa omi símù rẹ lẹ́ẹ̀mẹ́ta kó sì fẹ́ jáde àdìsí lè ti fi hàn wá pé gbàrà tó o bá ti jí tó o bá fọwọ́ bọnú gbá o gbọ́dọ̀ kí ọwọ́ bọnú gbá yẹn síwájú kó tó di pé ọ̀fọ̀ ọwọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta torí pé òun máa ibi tọ́wọ́ rẹ̀ sùn. tó bá wọ àdéhùn yìí á rí pé ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀. ǹjẹ́ idha stayqadha ahadukum min nawmihi tẹ́nìkan yín bá jí látọjú oorun rẹ̀ fa nawmu ismun yutlaqu. على ما يقع في الليل وما يقع في النهار النوم أور orúkọ gbogbo sísùn tá a bá sùn ni kò bá jọsùn kò bá jọ orúkọ rẹ̀ ń jẹ́ anáwó. tí àdéhìí yìí ó dá lórí kí gbogbo oorun tá a bá ti sùn ìbá àjá àrọ̀ ìbá àjọsùn ohun tá à ń fẹ́ ká ṣe náà ni pé ká ṣe kí ni ká fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta síwájú kó tó di pé akìbọnú ìgbà bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ̀sọ wọn ní gbogbo orun tí a bá ti sùn ìbá àjọrò ìbá àjọta òfin ni wípé a gbọ́dọ̀ kí ọwọ́ wa bọnú gbá lẹ́yìn ìgbà tá a bá jí síwájú ká tó fọ wa lẹ́ẹ̀mẹ́ta apá kan nínú àwọn olùmọ̀wá ti sọ pé rárá oorun tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn òun náà lóru ta oorun tá a sùn yàtọ̀ sí èyí a fi ọ̀sán sùn. ìdí ni wípé ní ìparí àdéhùn yẹn anabi sallallahu alayhi wa alihi wa ní fa innahu la yadri ayna batat yadu torí pé kò má bi tí ọwọ́ òun sùn má oorun òru inú wọn so nítorí di eléyìí oorun òru ẹni ẹyin àbá tàtí ọmọ bí tí ọwọ́ òun sùn lóru máa jù eléyìí jẹ́ àgbọ́yé ti imaamu ahmed rahimahullah ta'ala ìpè oorun tí àdéhìí ń tọ́ka sí òun náà lóorun òru yàtọ̀ sí oorun ọ̀sán. àwọn ti sọ yìí pé ká fọwọ́ wa yẹn síwájú ká tó kìbọnú gbá ọ̀ràn yẹn ni nítorí pé fàlẹ́ ìyàwó mi yẹ́dẹ̀ ò fílgìnà ì hàtà yàwó síra àtẹlẹ́tẹ̀ fẹ́yìn náà lámùrọ̀ fi ìmọ̀ àlẹ́kùn bí wọ́n so ìgbà tó tó láti kọ́wọ́ gbá ó túmọ̀ sí pé tọ́ọ̀ bá fọ̀ pé kọ́wọ́ gbá. tọ àwọn míì nínú àwọn olùmọ̀sọ́kọ àtòrun ọ̀sán àtòrun àti oorun òru ni ìdí ni wípé wọ́n ní fẹ́ òláyẹ̀dìrì kọ̀ọ̀mà kọ̀ọ̀mà ń bọ̀ lọ́wọ́ òsùn sídìí ẹ̀ sùn lọ́sàn yìí máa ma bí tọ́wọ́ òsùn àmọ́ mma bí òsèlè ma bí tọ́wọ́ òsùn lóru iná ẹ̀ òní ma bí tọ́wọ́ òsùn tó bá sùn lọ́sàn-án tẹ́sítẹ́wọ̀ ṣọkọ̀ tìǹà lẹ́yìn náà torí àwọn sọ pé ìdájọ́ yẹn dọ́gba nípò oorun tá a sùn lóru àti tá a sùn ní ọ̀sán. wàhálà yìí àwọn sọ pé bima anna al-hukma huna mu'allaqun bi-shakk fala yakunu al-amru bi-ghasli al-yadayni qabla ghamsihima fil-ina'i la yakunu wajiban. eléyìí fi hàn wá pé ìdájọ́ ká fọwọ́ ká tó kìbọnú gbòòrò níjọ́ra yẹn nítorí kí wọ́n so má iyèméjì fẹ́yìn náà láyè pé kò má bo lọ́wọ́ sùn bìdẹ̀lì ìlà ànàwó tó bá má bi tọ́wọ́ ń sùn sáàsọ wípé òfin tó wá nù àdìsí bá wí kò bá wí kẹlẹ́ ní nàmà gẹ́gẹ́ ẹni tó sùn wà lẹ́fà xírpàtàn àlàyédè yìí tó sì so ìkísàmọ́ rẹ̀ méjèèjì tí kìsàmọ́ òtú títí tó fi jí. sílẹ̀ ń lè mọ ibi tọ́wọ́ elema sọ àbí èlè mọ ọmọ mọ̀nà so nítorí délé lẹ́yìn náà wọ́n tún sọ yí pé báwo ló ti lè ọ̀ràn ni títí tó fi tó bá jẹ́ pé nìkan ní bá ń bẹ lọ́wọ́ báwo ló ti ṣe ó ṣe ti kọjá pé fífọ̀ kan fọ̀ ma ó sì ṣe ti kọjá pé fífọ̀ mẹ́ta gan ní fọ̀ ma. فالأمر بغسل اليدين قبل غمسهما في الإناء بعد الاستيقاظ من النوم للتعبد wọ́n ní ọlọ́run ọba ọ̀pá wa láti ká ṣe bẹ́ẹ̀ ni látàrí ẹ̀sìn kì í ṣe látàrí ẹ̀gbìn eléyìí ló lágbára ju wípé wọn pa wá láti kásẹ bẹ́ẹ̀ ni látàrí ẹsìn kẹsẹ látàrí ẹ̀gbin yálà orí ẹ̀gbin lọ́wọ́ rẹ àbọ ọrẹ ẹ̀gbin lọ́wọ́ rẹ á sọ pé kò sí kìnnì kọ ọ̀fọ̀ ọwọ́ rẹ lẹ́yìn ìgbà tó bá ti lójú kó tó di kó fi ọwọ́ yẹn bọ inú gbà oorun òru ni tàbí oorun ọ̀sán. wọn ní fala yaghmis yadahu fil ina kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ bọ nù gbà síwájú kó tó di kọ́kọ́ lẹ́ẹ̀mẹ́ta igba ẹ̀rọ àti ìrìnàjò igba kò ní tóbi lọ títí tí kò gbọ́dọ̀ tí ọwọ́ rẹ̀ bọ́nú gbátómi wà nú ẹ̀ àbí kò gbọ́dọ̀ tí ọwọ́ rẹ̀ bọ́nú gbá èyíkéyìí omi wà ń bẹ àbí òsó mi bẹ ẹlẹ́ẹ̀kejì yẹn ló súnmọ́ kọjá kọ́ jù ọ gbọdọ kí ọwọ́ rẹ̀ bọ́nú gbá èyíkéyìí síwájú kó tó di pé ọ̀fọ̀ lẹ́mẹ̀ta nítorí kítómi bá ń bẹ nínú gbá yẹn tó fi kọ bákan náà tí ọba ń bẹ ìgbà tó ń sùn tó bá pa igbá tán wọ́n ní kọ gbọdọ kí ọwọ́ rẹ̀ bọ́nú gbá títí tí ó fi fọ́ lẹ́ẹ̀mẹ́ta ṣé kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ bọ́nú gbá ní kíkí tí ó mú ọkà omi tó wà nínú gbá àbí ní kíkí tí ó mú gbá àbí kò omi àbọ̀ kan igbá àbí òtí ẹ̀ka kankan. láṣẹ ètò súnmọ́ oníkókò gbọ́dọ̀ kọ́wọ́ bọnú gbá ní kìkì bọ́ gbá èyí tí ó mú kọ́wọ́ rẹ̀ kùnmi tó wà nínú gbá ní kìkì bọ́ gbá tí ó mú kọ́wọ́ rẹ̀ kọ́kan ara ìgbà torí pé lèyẹn ló ní í ṣe pẹ̀lú òfin. tó bá jẹ́ pé ọkọ̀ ọkọ̀ wọ́bọ̀ pẹ̀lú síbi tó fẹ́ fi bu omi nù ẹ̀ ni síbi ló bomi ọwọ́ ti ọ̀kún mi síbi lọ́kàn gbá ọwọ́ rẹ̀ ọ̀kan gbá sáàpò ti tako súnà mi kò tako súnà torí pé wọ́n sọ yìí pé fàlà yóò dẹ xèlò yẹ dẹ hu fi ìná ilé ọ̀wọ́rífà wọn sọ pé kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ bọnú gbá láti fi sí bíbomi láti fi sí bí ìbúbẹ bomi wọn sọ bẹ́ẹ̀ wọn sọ pé kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ bọnú gbá láti fi pọmpu bomi wọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tọwọ́ rẹ̀ ọba gbọ́dọ̀ kan omi tó wà nù gbá tí ọba sì gbọ́dọ̀ kan ara gbá ṣé yọ wá kan inú kọ́ọ̀pù tó fi bomi ṣé yọ kan omi tó bá bù sínú kọ́ọ̀pù tẹmọ kó tún kéré sí gbá so kò sì gbọ́dọ̀ kan sí bí ibùbẹ̀ tí ó fi bomi eléyìí jẹ́ ti kíkọ́ ọ̀bọ̀nù gbà. wọ́n ní fala yaghmis gàmẹ́sà kìí ṣe idkhalun fahad ighmasul yadi ghayru idkhaliha gàmẹ́sà wú ó rí bọ́nú torí rẹ̀ láti ní ìbúra kanu ṣẹ̀rí àtọ́npẹ̀ ní àlìyẹ̀mínú lọ́gọ́mù àlìyẹ̀mínú lọ́gọ́mù òun náà ní ìbúra tí máa rí ní ìbọnú náà ramasa lona ọmú mọ́sùlá tàbí fàáhù sí ọtún mọ̀bàlá. àlìyẹ̀mínú lọ́gọ́mù òun náà ní kọ́ ọ̀ máa mà búra lórí rọ́ọ̀. wàláhì báyìí lórí oṣù mọ̀ pé eléyàn ìbúra ni tí máa mú ní jẹni tí ó rí bọ́dún lẹ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà lọ́kọ̀tà wọn. tí wọn ní pẹ̀lẹ́ mi kò gbọ́dọ̀ rí owó rẹ̀ bọ́nú omi òye wa kò gbọ́dọ̀ rí omi. sọ̀rọ̀ sínú ìnà ìgbà nítorí pé ìgbà ọwọ́ lè lápá lára ìgbà àti tí máa ń bẹ nínú gbà. Ànábì sallallahu alaihi wasallam sọ pé kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ kò gbọ́dọ̀ rí ọwọ́ rẹ̀ bọ́nú báàbù bàtíà kòǹgìrì bọ́kẹ́tì ìdúrọ́mù eh, táǹkì wọn sọ bẹ́ẹ̀. nítorí wípé omi tó bá pọ̀ al-ma'ul kathir láàtú ẹsẹ̀rù fíhì nàjàsẹ́tù kọ̀lìlà ẹ̀gbin kékeré kìí lápálá omi tó bá pọ̀ torípa ti mọ̀ ẹ́ pé omi yóò sì máa bẹ ní ntọ́mọ tó lè fọ nǹkan míì mà ìgbà tí òun títọ́wò àti àwọ̀ rẹ̀ bá ti yí padà a ti mọ̀ pé ànàjàsẹ́tù ìdẹ́sẹ̀ hálẹ́tìlmáì tó bá ti lè pòórá sínú omi tá a wá táàrí. àrùn rẹ̀ àrí kọ́lọ̀ rẹ̀ àtìrí títọ́wò rẹ̀ rẹ gbígbà tí o sì bẹ̀. ẹ sì ti mọ̀ gómi kékeré si náà alimọ́ olùkọ́lé ìdá hàlẹ̀ sí ìhìnàjà sẹ́tùn kọ̀lé ìlà. فلم تغير لون الماء ولا طعمه ولا ريحه جاز التطهر به على القول الصحيح. bí omi kékeré ìgbà tí ẹ̀gbin kékeré náà bá wọnú rẹ̀ tó ṣe pé ẹ̀sìn kékeré tó wọnú rẹ kò yí àwọ rẹ padà kò yí títọ́wò rẹ padà kò sì yí òórùn rẹ padà ọtọ pé náà sì mara ṣùgbọ́n gbà tó ṣe pé ó súnmọ́ jẹ́ pé bó ti ṣe kéré mọ́ ó lè lapa lára omi nítorí kó náà kéré nọ́ọ̀fà ni wọ́n ti sùn dájọ́ mọ́ ọ. tẹ́ni tó ti bá kọwọ́ bọnú ẹ̀ kọ̀ bómi ń jẹ́ lópin bàtàwọ̀ rẹ̀ bá yí padà títọ́wò rẹ̀ yí padà bẹ́ẹ̀ òórùn rẹ̀ yí padà. tẹ́lẹ̀ ní ti anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tó ń tọ́ka fún wa nínú hadithi. wọ́n á sọ fún wa ibi tí o bá ti kọwọ́ bọnú báyìí kan dà mí yẹn lọ ọ̀ gbọ́dọ̀ rí ọwọ́ bọnú ẹ̀. dídánù àtàìdánù eléyẹn yọ wà á máa tẹ̀lé àgbọ́yé tẹ̀yìn tó ní sófin ọlọ́ ẹ wo mi wò ti dá tẹ́lẹ̀ nù táwọ̀ rẹ̀ yí padà rẹ̀ yí padà rẹ̀ padà ìgbà náà lẹ́tọ̀ọ́ sí kìnnì lẹ́ẹ̀tọ́ fún wà gbogbo ẹ̀ tá a lè fi roka náà á fi roka torí lẹ́yìn ní tẹ̀sí ó yí padà ntí ó yí padà sẹ́mi kí wọ́n ní tọ́ ọ bá sùn ntí ó yí padà nínú kọ́ jẹ́gbẹ́ àbítọ̀ náà akérèmọ́kùnrin wa omi tí gbé àbítọ̀ bá ti yí padà sáàfì rò kà abalẹ̀ fipò tí ah, ọlọ́mọdé ajẹjẹkújẹ mẹ́jọ amọ̀ nǹkó tòǹtòrí de eléyìí tó bá ti yí padà eléyìí kó tiẹ̀ kó yé lànà Rasulullah sallallahu alaihi wasallam òfin sọ. إذا استيقظ أحدكم من نومه ó túmọ̀ sí pàtó fún atóbin kò sí yàtọ̀ àhàdùkù ẹnìkan nínú yín. fala yaghmis yadahu fil ina wọ́n sọ pé yadahu wọ́n sọ pé rijlahu kò gbọ́dọ̀ rẹ̀ rí ọwọ́ rẹ̀ bọ́nú omi wọ́n sọ pé tẹ̀rẹ̀ nítorí pé ìtàwọn onílàákà ìtìmà náà ní pọ́wọ́ làá fi bò ó wọn kì í fẹsẹ̀ bomi. akramakumullah tó bá ṣe pé nìkan bẹ tọwọ́ rẹ̀ méjèèjì ti gé dànù tí ọlọ́wọ́ kankan mọ́ tó ṣe pẹ́sẹ̀ lòun máa fi bomi tó ṣe ṣe bẹ́ẹ̀ tó ṣe é ṣe kéèyàn kẹsẹ̀ wú lì bọnú omi kó fi kóun fẹ́ fi bomi kọ̀dájú àwọn bẹsẹ̀ dáná ọ̀tọ̀ tọ́ àdúgbò kọlọ̀ tọ́ba wà tọ́ba wà sáàsọ ikú pọ̀ gbọ́dọ̀ rí ẹsẹ̀ rẹ̀ bọ́nú gbà sáàsọ ikú pọ̀ gbọ́dọ̀ rí ẹsẹ̀ rẹ̀ bọ́nú gbà kàlà kàlà nítorí wípé hukmun mu'allaqun bi jarihatin bi'ayniha fala yuta'adda bihi mahallaha ìdájọ́ kẹndẹ nàbí sọlá àtọlà tí wọn so mórí kéka fúnra rẹ̀ àbọrọ pé táyọ bẹ tọba ti pẹnu ló máa fi bomi àti sọ pé má kẹnu rẹ̀ bọ ní omi kó tó di pọ ọ̀fọ̀ lẹ́ẹ̀mẹ́ta tọrọ ọmọ bíi tẹnu rẹ̀ sùn tọba ti jẹ pé ọwọ́ àbẹ̀sẹ̀ ló máa fi bomi àti sọ pé má kẹsẹ̀ rẹ̀ bọ ní omi kó tó di pọ ọ̀fọ̀ lẹ́ẹ̀mẹ́ta torí pọ ọmọ bíi tẹsẹ̀ rẹ̀ sùn àmọ́ sọ gbàlà ka mú ganan pé kéèyàn kẹsẹ̀ bọ́nú mi àkàràmọ̀ fún wa sọ́bàlà ká ẹ̀ torí kí ẹ mọ̀ yín pín jẹ́nẹ́rálì gbogbo bí yẹn bá ti dẹ́ni tí máa mú tútù máa tútù ara rẹ̀ tó ẹsẹ̀ ẹ máa dọ̀tí jọ̀wọ́ lọ bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ nítorí pé ẹ wo ibi tó ń tẹ̀ ẹ wo ibi wà òkè lọ́wọ́ wà ìsàlẹ̀ lẹ́sẹ̀ wà torí délé kò súnmọ́ pípé kéèyàn kí ẹsẹ̀ bọ́nú mi. حتى يغسلها ثلاثا تجي تشوف فلان متاع اللي أجت يعني تجي تشوف قوة بنو قومي تو تي فيصل ولا أما تبى فيصل ولا فلا مانع من أن يتداخلا أي غسل اليدين عند الشروع في الوضوء وغسلهما lil-istiqāḍi min an-nawm wọ́n lè wọnú ara wọn. fífọ̀ ti bẹ̀rẹ̀ àlùwàlá àti ati ti bá àbí òye wa ok eléyìí ní ti pẹ̀lú ẹni tó fẹ́ kọ́ ẹni tó fẹ́ kọ́ bọ̀nù gbá rárá kọ́ àní sọ fún kíkọ́ fọwọ́ bí kọjá pé omi ti wà ọfẹ fi sàlùwàlá òfẹ kọ bọnúgbà fàlàmánìà pé kọ sàlùwàlá rẹ tó bá fẹ́ kọ bọnúgbà o sì fẹ́ fọ ọwọ́ rẹ lẹ́ẹ̀mẹ́ta péré ni ọfẹ fọ lẹ́ẹ̀mẹ́fà báwo láti ṣe mẹ o ṣé yọ fọ kó tó kọwọ bọnúgbà ni àbí yọ kọwọ bọnúgbà máa fọ yọ fọ kó tó kọwọ bọnúgbà ṣùgbọ́n pẹ̀lú àníyàn kóun ti bẹ̀rẹ̀ àlùwàlá òun sì ń fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta kóun lè ba àlàǹfààní àti ṣèkìnnì àti kọ́wọ́ bọ̀nù gbà. إذا اجتمعت عبادتان من جنس واحد ولم تكن إحداهما تفعل على سبيل القضاء دخلت إحداهما في الأخرى غالبا في ìjọsìn méjì tí wọ́n jọra wọn bá jọ pàdé tọkàn òbí wọn máa wọnú ara wọn generally kì í ṣe gbogbo gbà ó ètò pọ̀ jù wọn wọnú ara wọn ṣùgbọ́n àwọn abìkan wà tí ò ti lè wọnú ara wọn torí àánì kọ́kọ́ ó lè mẹ́ta pẹ̀lú àníyàn mélòó àníyàn méjì ọlọ́run ti fún ní ládà méjì rahmatan min ilé ìjẹ́kẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀bẹ lẹ́dàá o. fala yudkhilu yadahu fil ina'i hatta yaghsilaha thalathan tíyẹn bá wá tètè ti kọwọ́ bọnú gbá kó tó di pọ̀ fọ̀ǹkọ́ á ní kó túbà lọ sọ́dọ̀ ọlọ kọ̀fọ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ kọ̀fọ̀ ó ti gbàgbé kọwọ́ bọnú rẹ̀ kó tó rántí kọ̀fọ̀ kó sì túbà lọ sọ́dọ̀ ọlọ inna rabbana ghafurun rahim. fala yaghmisu yadahu fil ina hatta yaghsilaha thalathan. فإنه لا يدري أين باتت يده ثلاثا أمتع سمكي حكم شرعي مقيد محدد òfin kan ni tí wọn ti là kalẹ̀ tá a lè fọjú bẹ́ẹ̀ lọ àbúrò fọjú bẹ́ẹ̀ lọ mẹ́ta ni wọn sọ torí alátẹjù kò sáàyè fún mi igi kọ wa lọ fọlẹ mẹ́rin àbí kọ fọlẹ márùn kọ̀ọ̀kan lẹ́mẹ̀fà là torí de eléyìí wàá fọwọ́ rẹ lẹ́mẹ̀ta torí ẹ̀ ló ti jẹ́ pé nínú àlùwàlá ọwọ́ tí wọ́n ní kọ́ fọ lẹ́mẹ̀ta ẹnu tí wọ́n ní yọ lẹ́mẹ̀ta omi tí wọ́n ní kọ́ fà sínú lẹ́mẹ̀ta ojú tí ọwọ́ pa tí wọ́n ní kọ́ fọ gbogbo eléyìí báyìí kò gbọdọ̀ tayọ kò gbọdọ̀ tayọ tó bá ti kébi tí èèyàn ti ń fọ̀ èèyàn ti èméjì tí èmẹta ni mo ti fọ̀ ní abẹ́ èméjì fàlìyẹ́bìnì àìlẹ́mẹsẹ̀ ìkọ́nà èèyàn ma lórí ntọ́dájú fúnma yòókù mélòó wọ wọ ẹ lẹ́yìn rẹ̀ ní wọn apẹ àlọ́ àlá ìtọ́dájú mẹ́ta ni àbí méjì méjì méjì ni àbẹ́yọ̀ kan. wà wá sí o bó tilẹ̀ jẹ́ apá kan nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní rárá tó bá tilẹ̀ sí méjì pé méjì ni àbí mẹ́ta ó tó bẹ́ẹ̀ nítorí kọ́ mẹ́jẹ̀ pàwọ́ láti iná fún ọ tó fi sàlékún tó ṣùgbọ́n ọwọ́ alátòlọ́ kan nínú àwọn sàbí bóyá Abdullahi bin Umar radiyallahu anhuma igbe níbi àlùwalá ní máa fọ kò síbi tá a lè ti sí tá a fi lè fi ṣiṣẹ́ àbí òye wa a sọ fún àgbọ̀yé tiẹ̀ àgbọ̀yé tiẹ̀ yẹn ó sì ta kó dáa dáàmà nínú súnà níbi Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ومعلوم أن قول الصحابي أو فعل أن أو فعله إذا عارض شيء منهما قول النبي صلى الله عليه وسلم فالحجة فيما قال النبي صلى الله عليه وسلم lọ́rọ̀ sàábì àbí sẹ́ sàábì tó bá ń ta kọ̀ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ìdáhùn fi ti sẹ́ni kí ni tí wọ́n gba alátọ́dọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam torí kò sí tó lénu kápẹ́tọ̀ kò ń sàtìsí mbẹ́ sàábì ni àtúntò jíjẹ́ sàábì ò túmọ̀ sí pé wọ́n sàtìsí. kódà kó jẹ́ pé sàábì yẹn òun ló gbàdí fi wá ó wá hùwà tó takò àdéhìn àní fi tó ti tó takò àdéhùn tó gbà wá àwọn àní mú lò nítorí pé ntọ́jà lọ́dọ̀ tiwa ni tó gbà wá kìí sàgbọ́yé tiẹ̀ ń bẹ̀ ìgbà sàgbọ́yé rẹ̀ bá ti takò ohun tó gbà wá ló ṣe eléyìí ló bí òfin tá sọ pé al-ibratu bima rawa la bima ra'a níta nílò ni tó gbà wá kìí ṣe ntọ́gbọ́yé ìyẹn ni pé ńgbà sàgbọ́yé tiẹ̀ bá ti takò ohun tó gbà ìdí tá a fi sọ pé kò gbọdọ̀ ju ẹ̀mẹ́ta lọ oná ìlàdí ètò Abu Dawud rahimahullah ta'ala ọ̀dọ̀ àwọn mi gbà wá láti ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam báyìí fi sọ̀rọ̀ alálẹ́ kọ̀ọ̀kan ẹ̀ẹ̀mejì méjì ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta wọ́n sì ní faman zada aw istazada faqad ta'adda wa asa'a wa gbogbo ẹni tó bá fi lè forí kiri ẹ̀jọ̀ ẹ̀mẹ́ta lọ ó ti ta ẹnu àlà ọta ìdá ọtàbòsù ó burú àbí òburú wọn kó nọ́mbà mẹ́ta burúkú wọn kó lé lédìkà tàbí kéèyàn ṣọ́ra wọtíwọtíwọtí ń dà láàmú oníròyìnròyìn ó lè fọ apátọ ẹ̀mẹ́ẹ̀dógún tí ọmọ òkú ń tẹsẹ̀ bẹ̀rẹ̀ ni èrú rẹ̀ sọ fún pé o ti fọ tayọ súnà dídé nítorí pé manistankaha kò ṣẹt ẹni tí iyèméjì tó bá ti sọ di ẹni tó sọ dẹrú tó àní sọ fún kéèyàn kàkúkú méjì lọ sí báyìí ó tún kù kàn méjì kìnnì dídé tòǹtòrò pété bá fẹ́ àṣetọ́ni ti sọ dẹni tí fi ṣeré ẹ̀sìn mọ̀ká ṣetọ́n tẹ́lẹ̀ náà ó wù kí gbogbo wa ká dòkọ̀wẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nu mi ní ti tó bá tábà tán láti máa wò pé ìtọ̀ tún jáde yóò tún máa wò yóò sá máa pààrà láàrin bí àlọ́ láti ibi tó ti tábà ló tẹ̀. o ti tábà ìtọ̀ tún kán ìtọ̀ kan omi ni. sọ̀rọ̀ hàn kẹ́dá ẹni tó ṣe pé ó ń so ó so ó tún àlọ́ láti ó tún so ó tún tún àlọ́ láti ó tún so àpò ah, òun gún tẹ̀ tó yé wa torí pé tẹ́ bá fà yé lẹ̀kùn kò ní kírun láì nítòsí wù àṣetán ni tó lọ sí jẹ́ kẹ́ máa sọ àwọn tẹ́ bá ti rí pé nǹkan bá ń dà láwọn ẹ̀ lọ bá assalamu alaikum tí o sì mú rí kẹ́ ìwọ ọmọ kíláàsì pé inú mi ni tí èsì kẹ́ ẹ̀sìn máa jẹ wa mí jẹ wa kí ló gbé àwọn ọdẹ tó gbé wa jẹ. ọ̀la ẹ̀ máa tí mo ṣe fún inú yìí ẹ̀ ti sàlọ́lá. èso túnbọ̀ kọ̀ wá ẹ̀kú fẹ́ sódà ìní òjì ó láǹfààní àti lè sin lọ ìní òjì ó láǹfààní àti lè sin lọ tìrọ ló jẹ́ pé olùmọ̀ gbọ́dọ̀ lóye tí ọba lóye òǹgá ni ó tún dá wàhálà rẹ̀ àmọ́ tí ọba lóye tó tún mọ̀ pé wàhálà ni àárẹ̀ ní ti lé ibà yìí so ìwọ ló wàá gbé kú lára rẹ̀ láéláé kíní yóò tún ní ṣe má wàhálà ìṣó yẹn lè má wà tó bá ti ti kọ́ yarí mẹ́sù eléyìí ti bọ́ ẹ jẹ́ fílẹ̀ ẹ mọ̀ pé tù burú nínú ibi tó burú dé ni pé ó lè wò sùnsùn kọ́kàn mú àpò òbí obìnrin kọ́ gbáǹpà ẹ̀jẹ̀ ọba máa wá nígbà tí ẹ̀jẹ̀ wá ní ọba máa sá sókè sá sókè ní máa kírun rẹ̀ nsó ìsè hàmọ́n fẹ́ yé wa ẹ̀hán nítorí pé sùn èso ọ̀fẹ́ kò sí lọ́nà so nítorí délé ìfẹ́lẹ́ ayẹ́gbọ́n mi sùn yẹ dẹ̀kọ̀ òfin iná hàtà yàgò sílẹ̀ hàtà rẹ̀ àtẹ̀lẹ̀ so tẹ́lẹ̀ àti sèyí pé méjì la fún àbí mẹ́ta ẹni tí ò bá ti di wàhálà lásọ fún pé méjì ló ṣe ṣe kan fún un ẹni tí wàá ti kó ti di wàhálà fún un parí ẹ̀ dìde lẹ̀ tọ́ hàtà ẹ̀kọ́tẹ̀rẹ̀ àtẹ̀lẹ́ ẹ̀tẹ̀ títí tó ìfọ́lẹ̀ mẹ́ta eléyìí òfin hàn wá pé a kì í fi nọ́mbà sí nǹkan kan láì jẹ́ pé òfin ṣẹ̀rí àlòfin nọ́mbà sí torí bí tẹ́tẹ̀ dálẹ̀ sí bẹ̀rẹ̀ náà ní kẹ́ fi nọ́mbà sí nǹkan tí wọn ò fi nọ́mbà sí àbí kẹsí létí tí wọn ní kẹsí kẹsí mí níye tẹ fi kùn so àbí kó sì jẹ́ wípé ọ̀nà kan tẹ́ gbé gbà kọ̀lákọ̀lẹ̀ tó máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan di bídíà ǹjẹ́ tó bá yé wa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mójútó ike tó bá wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam pé ẹ̀ẹ̀mẹ́ta ní kẹ́ẹ̀sì ẹ̀ẹ̀mẹ́ta ní ẹ̀ẹ̀méje ní kẹ́ẹ̀sì ẹ̀ẹ̀méje ní ọgọ́rùn-ún gbà ní kẹ́ẹ̀sì ọgọ́rùn-ún náà ní àmọ́ kíkà náà wá wó tutù pé ẹ ìwọ gẹ́gẹ́ bí olùmọ̀ ìwọ náà sọ pé lọ sílẹ̀ méje nǹkan míì ni o títà náà bí lọ ní ká ti bẹ́ẹ̀ pé àá túbọ̀rọ̀ hàn kù pé n kò tún sọ ọ́dọ̀ tẹ ẹ mẹ́rin ẹ̀ wá nítorí pé tẹ bá sí ọ̀nà bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ̀ sì jẹ́ sọ náà lẹ sì rí tí àwọn aládàáda lè fi bẹ̀ ẹ̀sìn jẹ́ lóríṣiríṣi ẹnìkan kan wò sùnsùn yóò wù ọ ní tí yóò pétọ òun fẹ́ fọn ládùú yóò ní kọ́ lọ́mú bí ọ wá bí màmá rẹ̀ kó màmá rẹ̀ tó wọn wá bá wọn sírò nọ́mbà yẹn nọ́mbà yẹn wá jẹ nine nine nine nine nine lẹ́ẹ̀mẹ́ nine àwọn pé o tiẹ̀ tiẹ̀ bọ́ọ̀lù wọn á ní kó ọmọ sí lójoojúmọ́ ẹ wá jókòó títí títí tí gbogbo òdi ó fi ti pákó nítorí délé eléyìí ni máa ń dábí di alẹ́ sùn nítorí pé wọ́n ní alẹ́ tẹ̀sọ́ọ̀dù fi sunnati khayrun min al-ijtihad fil bid'ah kéèyàn máa ṣe economic nínú títẹ̀lé súnà ó lóore ju kéèyàn máa gbìyànjú nínú ṣíṣe bídíà lọ kọ́ máa economize súnà ó lóore ju yànjú nínú bídíà lọ nítorí pé la qillata ma'a sunna wala kathrata ma'a al-bid'ah gbogbo tí yẹn bá ń ṣe tí bá ti jẹ́ súnà ni wọ́n sọ kó kéré gbogbo tí ìmọ̀ ṣe tó bá ti já dáadáa lẹ̀ ń pọ̀pọ̀ torí nu agbọ̀n òfò ni ọmọ ajá sí tó bá ti dé fídíà sonturu de lè ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta náà o gbọ́dọ̀ ju ẹ̀mẹ́ta lọ eléyìí wàá túmọ̀ sí tó o bá fọ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta tó o kò sí lẹ́ẹ̀mẹ́ta ó mẹ́fà mẹ́ta náà torí pọ̀tọ̀ lọ́lọ́run dọ́tù ọ̀tọ̀ sí lọ́lọ́run ọba ti kíni lọ́dọ̀ sí. tọ́ fẹlẹ́ ayọ́kùnmí tún yẹ حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين باتت يده تركي ما بيتوهم كل أتين ما بيتوهم سن àbẹ̀yàn sùn lákìsà gẹ́gẹ́ bá ti ṣe wí ìjọ dáadé náà ní pété yẹn bá ti jí ńkọ kọfọ rẹ lẹ́mẹ̀ta tí ọba kì í sallallahu alayhi wa alihi wa sallam sunna la gbọ́ yìí o èyàn gbọ́ sunna anabi sallallahu alayhi wa sallam kó fetí kankan o ti bẹ́ẹ̀ pinrin ọ̀fà wàhálà fúnra rẹ̀ o àdéhìí yìí sọ ti nítorí pé ọ̀hún máa bi tọ́wọ́ rẹ̀ sùn mọ́jú ẹnìkan wá ní á òun bì tó ń kọ́ á sọ yìí pé ó ṣeéṣe káwọn kan wà tó ń ti kó jìnnà kí ru wọn bẹ̀ tó ṣe pé tó bá sùn yóò mọ̀ bi tọ́wọ́ ń sùn mọ́jú àfi tí ò bá sùn torí pé Allahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha ọlọ́run máa gba tí ò sì tí ì pé nígbà tó bá sùn ìbólú tí wọ́n fẹ́ sọ fún akọ ọmọ tí ṣẹlẹ̀ lójú oorun ó lè mọ ọlá ẹ̀mọ́ iye èèyàn ti tọ́lé lójú oorun tó sì ti dàgbà àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò pín tọ́lúgbò òun àtàwọn ọ̀rẹ́ òun sọ̀rọ̀ tó wọn àtọ̀rọ̀ excuse pé i'm coming i'm coming tó wí yẹn kọ̀mọ̀kórí bẹ́ẹ̀dì náà ní gbogbo ẹ̀ tòun sì wọ tẹ́lẹ̀ tọkọ́lá tẹ́lẹ̀ ti mọ́ tòun bá lóṣù tòun sì bọ́ sókòtò ń fẹ́rẹ̀ sí ní tọ̀ so bọ̀tí ibi tó ń ti sọ ìtọ̀ díẹ̀ kan sóun là òun ń sọ́ra òun ibi tó wọn pọ̀ tó ń bá tọ̀ ibi tó gbogbo orí bẹ́ẹ̀ di ló ti tọ̀ subhanallah sọ̀rọ̀ pé yóò di kíákíá ni àbá yọ palẹ̀ bẹ́ẹ̀ di ni gbọ́ o irú ẹ̀ ló ti pa pàgbàlagbà náà ń tọ̀ lé mo rò yé torí pé ó máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ sọ gègé dàrú ọmọ wa wó oògùn tí ì sáré àbí òye kò bọ́yá wọ́nra wọ́nra rẹ̀ pọ̀ lọ́tẹ̀ àbó ti mú mi kọjá géètì kò tún á jẹ kọ sùn ẹlòmíì lè jẹ́ kó kì í ló mu sùn ó tún gbogbo náà mọ̀ wá kú gbòòrò rẹ̀ tẹ́tẹ́ ti mọ̀ pé tí inú bá ti wà ó bá lódẹ̀ yóò mọ̀ wá bi tí ó tí ó sọ ẹrù sí ni tọ́ ìtú sì ti máa gbọ́n tipẹ́ tí ó ti máa kìlọ̀ fún ọ pé lọ́tọ̀ pé no it is just uh, half past one mìníjì fa tò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ilé ìtọ̀rẹ́ ó ti fẹ́ fà ya tí ọmọ ìyá gidi rẹ̀ pọ̀ àṣírí rẹ̀ pọ̀ ìtọ́ ọba jáde ọwọ́ àgbòrògùn ìyá rẹ̀ kan tó ní ọmọ tọ́ ọ lé owó owó tí wọ́n ti àwọn àmọ́ asaka ẹlòmíràn kó wọn bá tọ́ lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún bẹ́ẹ̀ ni omu mi pọ̀ òun tún tọ́ ọ lé omu mi pọ̀ mo rò pé ó yé tí solution sì máa wà fún problems nù nígbèsè ayé kìsì pé wọ́n wá sọ̀rọ̀ problem yẹn fún ọkọ akọ wa dúró ọmọ ẹgbẹ́ adúrú rẹ láhàólà kọrọ bóyé nítorí pé ẹ̀yìn àríwú eléyìí rí àfi ń dẹrù bọ lọrọ bóyá ẹni tó sọ fún gàmá tó ọlẹgbà ẹ wọlọ àti tí ò ní jẹ́wọ́ fún ọ nítorí pé eléyìí ẹ tíra láti láti mánéjì ara yín kí lẹ ń jẹ kí lẹ mu àbí òye kọlọmọtọ kọlọmọtọ lẹmẹwàá kó tó sùn so eléyìí àmúkálámọ ọmọ ẹjẹ ọlọẹ kọlọtọ láì jẹ pé tó ti gbọn tó sì máa sàlọ alákòótó sùn kí á tẹ kùrùsì kó tó sùn anabi sallallahu alaihi wasallam wọn ni tó bá kí á tẹ kùrùsì kó tó di kó sùn jọ kan hàn olùsọkàn ò ní yé bẹ pẹ̀lú ẹ látọ̀dọ̀ Ọlọ́run títí tí lè fi má ṣẹlẹ̀ ìfihàn pé ẹja tra láti sànù ara wa fa innahu la yadri ayna batat yadu kọ ọmọ ibi tọ́wọ́ sùn èèyàn ò lè mọ tọ́wọ́ sùn torí tàbí tọ́wọ́ bá ti sùn náà láfi pé ẹlòmíì lè tọ́ lé nítorí pé ẹ̀mí ń kọ́ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run wàhálẹ̀ yìí ẹnìkan nínú àwọn tí wọ́n fi súnà ti ẹ̀yẹ láyé jọ ń ka àdéhìí yìí fún nípa nàbì sọlọ́ àṣìlò wọn ní tá a bá jí o ká fọ alẹ́ mi dá o tá a bá ti kí ọwọ́ rẹ̀ wọnú gbá o nítorí pé àwọn ibi tó wá sùn ó ní ni níbi tí gbẹ̀ẹ́ ti ń jáde ọ̀wọ́ ó sì fẹ́ẹ́ dé gbọ́n nígbà tó ju wọn bá fàyọ ni ìyẹn fi súnà lẹ́nu sọ̀rọ̀ àti náà àtọ́nà ń sàánú wa ni àtọ́nà ń sàánú wa ni ẹjẹ́ àmọ́ sọ́ra kí ọmọ ọmọ fẹnu rẹ̀ wá rọ̀ gbà ìmọ̀ ibi tó sùn ẹ̀ sùn lọ́wọ́ bá wọ bòmíì. ẹ̀yin náà wò tí ìbá ti pé ọlọ́run bá fẹ́ fi ṣe àpèjúwe fáwọn alágídí ọwọ́ wa wọnú ihò gbẹ́ débi wípé ó sì mú ó mú ó mú ó mú ó mú bíbẹ̀ dégbà wọ̀ inna lillahi wa inna ilaihi raji'un nígbà tó jí òun kọ́ ló tún lè fọ ọwọ́ jáde má wọ́n bá yọ ni wọ́n bá yọ ọwọ́ subhanallah. torí délé fa innahu la yadri ayna batat yadu torí kíkọ́ ọmọ ibi tọ́wọ̀ tábà rẹ̀ ní tọ́mọ ibi tọ́wọ̀ tó máa ń sùn kọ́ náwó ọ̀dájú wa alhamdulilayi kò tọ́lá gidi ń wa fífọ́ ara rẹ̀ kó bára rẹ̀ adúpẹ́ fọlọ́ torí délé akuta bá ti jí kíláàsì alẹ́ jí bọ́ inú gbà ẹ̀rí pé ọ̀yẹ̀ ká máa dúpẹ́ fọlọ̀ lórí kó ti wá mùsùlùmí àti àlọ́ alátàǹtì àlọ́ alátàǹtì ọlọ́lọ́ mọ iye orí tí ń tara rẹ̀ ṣẹlẹ̀ sí wa lójoojúmọ́ ọlọ́lọ́ mọ iye aburú tí ń ṣẹlẹ̀ sí kèfèrí lójoojúmọ́ látàrí àìmọ̀sálù àlá torí pé afọ̀sẹ̀fọwọ́ àfọ̀gbọ̀gbọ̀ ọ̀ràn àbọ̀ràn torí pé tí ọ̀kan ni wọ́n bá ń sùn tínú bá fọ ọ̀sẹ̀ kò lè má wà láàyè lópin ìgbà tó bá jẹ́ kèfèrí innamal mushrikuna najasun ọlọ́run lẹ́gbin làwọn ọ̀sẹ̀ bọ̀ ọlọ́run gan fúnra ara rẹ̀ lọ́sẹ̀ wọn sáǹpù pé ẹ̀gbin ni wọ́n tani ọ̀wọ́ ayọ̀ kò sí tó lè yọ ọdún kan gba ìsìlámù ẹ máa gba ìsìlámù àmọ́ nàjásà yẹn kì í ṣe àìníyà nàjásà tún màlẹ́wìyà ìsìnkú ara wọn ni bóyá ìgbẹ́ wà lọ àní hmm. ìdájọ́ wọn ìdájọ́ ara wọn ẹ̀gbin ni bàbá wẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí ẹ̀gbin náà ni. sọ àdìsí eléyìí báyìí ẹ rí i pé á ah, ẹ̀kọ́ pọnù rẹ̀ gan o ẹ̀kọ́ pọnù rẹ̀. eléyìí fi hàn wá pé bàbá ti jí ńkọ́ bàbá àjọsìn lásán bàbá ti jó kàtàgbára táàbà kọwọ́ bọnú gbá omi ń bẹ́ ń bẹ́ àbomi ò sí ń bẹ́ kárípà fọwọ́ alẹ́ mi lò lẹ́ẹ̀mẹ́ta. ṣé fífọ̀ lẹ́ẹ̀kan òtó òtó àfi kọjá ẹ̀mẹ́ta a sì ti mà ike tí èèyàn bá sálù àlà èèyàn lè sálù àlà lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kọ̀ọ̀kan sẹ́ni àwọn aṣọ tó bí tẹ̀mí tó di lójú oorun kọ́ àti sọ ibi tó bá fẹ́ sálù àlà ẹ̀yọ̀kan lè dípò méjèèjì ṣùgbọ́n kọ́dà kó jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan lọ fẹ́ sálù àlà wàá rí kọ́wọ́ yín kọ́ ẹ̀mẹ́ta lọ nítorí àdìsí tó wá nípa àkókò ọ̀pọ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ẹ̀méjì méjì lọ́fẹ́ sí àlùwàlá rẹ̀ ọ̀gbọ́dọ̀ fímú lẹ́ẹ̀mẹ́lò ọ̀gbọ́dọ̀ fímú ní ìgbà tí kò tó ẹ̀mẹ́ta ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹ̀mẹ́ta nítorí pé ànábi sallallahu alaihi wasallam wọn ni kò fímú lẹ́ẹ̀mẹ́ta nítorí pé àṣetá ni bẹ́ẹ̀ bá ti sùn á máa sùn níbo á máa sùn ní mẹ́yìn. tọ́ nínú àǹfààní tá a tún rí bẹ̀ ni kí gbogbo tíṣẹ̀rí àbá fi nọ́mbà ká dúró nídìí nọ́mbà yẹn ká má fi kún fúnra wọn káma tara wa jẹ o káma ti jọ kan nínú ẹni tó ṣe wípé yọọ máa wá tẹ òfin lójúmọ́lẹ̀ nínú àǹfààní tá a tún rí bẹ òun náà ni wípé tọ́lọ̀ ń bábá ti gbẹ ẹ̀mí wa lójú wọn kò sẹ́ni tó máa ti ń ṣẹlẹ̀ sùn kọ́lọ̀ ń dáadọ́ máa ṣẹlẹ̀ sí wa so òfin máa wá jáde níjáde èyí tó pọ̀ pípé yìí máa sọ nípa èyí jù yàtọ̀ sí ètò kéré kódà kápẹ́ nìkan wà nínú àwọn èèyàn tó sẹ́kẹ́ tó bá sùn ó máa ma ibi tó ń fọwọ́ òun sí kò míì jẹ́nẹ́rálì àwọn èèyàn tó pọ̀ jù nínú àwọn èèyàn Muslim kí àwọn méjèèjì àwọn gbé jáde ṣùgbọ́n èyí tí wọ́n sọ fún wa ń bí òun náà ní gbólóhùn gẹ́gẹ́ ti ṣe wà ní Muslim رحمه الله تعالى لين الأخوة ما عرفت إليك كانت لبجوا وني وعلى قيط بن صبرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسبغ الوضوء وخلل بين الأصابع وبالغ في الاستنشاق إلا أن تكون صائما أخرجه الأربعة وصححه ابن خزيمة ولأبي داود في رواية إذا توضأت فمضمض حديثي هناك دع gẹ́gẹ́ bí àwọn àdéhìí ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo gbogbo ẹ̀ náà làdéhìí tó ga wọ́n gbé eléyìí wá láti ọ̀dọ̀ sàábí làkìl ọmọ asọ́bìrọ̀ ọlọ́run bá kó yẹn ló sí. sàábí yìí ó ní òjíṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run bá kó máa bá sọ pé tí àlùwalá rẹ kọ́ kárí o láti bẹ́ẹ̀ lọ́wọ́ bó wà tí àlùwalá rẹ dáadáa kọ́ kárí wa khallil bayna al-asabi' kó o sì yá àwọn ọmọ àká rẹ wa baligh fil istinshaq wà fà omi sí mu dáadáa illa an takuna sa'ima àyàfi tó bá ti pọ̀ ń bá ń gbáwẹ̀ ni akhrajahu al-arba'a àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ́gbà wa Abu Dawud àti Nasa'i àti Tirmidhi àti Ibn Majah wa sahhahahu Ibn Khuzaymah al-Imam Ibn Khuzaymah ọlọ́nkú kẹwọn àwọn ipe ogun rege nínú sahihu wọn. Abu Dawud rahimahullah àwọn tí wọ́n á ní ẹ̀gbà wá mi fún àdéhìí yìí kan náà táfikún yìí wà ń bẹ̀ àfikún pé idha tawadda'ta faghtasil tó o bá sàlù àlàfómi yọnu àwọn àdéhùn yìí á rí i pé òfin àti ìdájọ́ táwọn náà kó sínú ọ̀pọ̀ púpọ̀ ṣùgbọ́n láti sì kọ́kọ́ ṣe sàábí tó gba àdéhùn yìí wá onáà ní làkìr ọmọ sọ́bìrọ̀ onáà ní làkìr ibnu amir ibnu sọ́bìrọ̀ ibnu abdulbar rahimahullah ta'ala nínú tí ra àwọn àlè tìyàrá. fẹ́ẹ̀ ti ṣe àlàyé biography àwọn sàbí fún wa wọ́n ní sàhábí yìí mashhur sàbí kan ní tó gbajúmọ̀ làkèé Laqit ibn Sabira Laqit ibn Sabira sàbí kan ní tó gbajúmọ̀ idaduhu fi ahli ọwọ́ nù òǹkà àwọn ẹni tó dára Ta'if nínú àwọn ará Ta'if lọ́wọ́ ẹ̀dì máa Ta'if ìlú àwọn Abdullahi bin Mas'ud radiyallahu anhu ní ìtòsí Makkah. ó ní òjíṣẹ́ ọlọ́run kí àtúrò ọlọ́run kó máa bá a ó ní asibẹ́gẹ̀lì wò bọ̀ à ẹ̀ sàlùwàlà dáadáa. tọ́ba kásàlùwàlà kọ́ dáa òun gangan gan ni ó mú ni jẹ́ni tó fi àṣẹ ọlọ́run ọba tó fi pa wá nípa pé ńgbà tá a bá dìde tá a kírun kásàlùwàlà ni ó jẹ́ kéèyàn ó mú ṣẹ. nítorí wípé. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين ọlọ́run ọba pa wá láti ń bí ànàtàwọ́ bọ́ àwòbó àǹtàmàn fi ká sàlù àlá tó pé ni lánà wòbó àwòbó àṣàràyà láyà kúnà wòbó àn ilà ìdàgánà tàbí rà àlùwàlá tá a ṣe lábẹ́ òfin ṣẹ̀ríà òní jẹ́ àlùwàlá kọjá kó kárí ọ̀kárí gbogbo ibi tí wọ́n fẹ́ ká fọ̀. torí rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ń kàn ń pa ni nítorí ti wá nínú Al-Kùránì yẹn pé ti àlùwàlá kọ́ kárí eléyìí tó túmọ̀ sí pé alájàmbàkù àlùwàlá àwọn afọbìkan fìbìkan lẹ̀ àbújá ń jẹ́kù lápá àbújá ń jẹ́kù lẹ́sẹ̀ àbújá ń jẹ́kù lójú àwọn eléyìí ò tí ì sàlùwàlá wọn lọ́ọ̀rì wọn ń tara wọn jẹ ni nítorí pé àlùwàlá tọ́lọ́wọ́n bá fi pa wá láṣẹ ọgbọ́dọ̀ jẹ́ àlùwàlá tó pé farabalẹ̀ kó fi sàlùwàlá nítorí pé àlùwàlá rẹ̀ lè jẹ́ àlùwàlá tó pé tó o bá farabalẹ̀. mọ̀ kájú ni kájú lọ bó pé kíni ṣe àlùwàlá rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ọkọ̀ àtúnà sí kíkà sí wákàtí kan bí àlùwàlá o wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàá ṣe rí kó ṣe dáadáa kó sì ní fífalẹ̀ ṣe àlùwàlá rẹ̀ kọ́ kárí kọ́dà kó ti kó tutù mu ṣe àlùwàlá rẹ̀ kọ́ kárí torí pé mẹ́rin tó lọ́ ìsìbáwò lòwò í àìlẹ́lẹ́mẹ̀kẹ́rì ká máa sàlù alákọ̀ọ́kárí nígbà tí n tí ó mú ni má fẹ́ẹ́ sí bẹ́ẹ̀ bá wà. òtútù mú kíkankíkan òsì sómi gbóná àmọ́ tó bá fomi sàlù alá náà kò ní pọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ti sùúrù ó ti sàlù alá mú mara níbẹ̀ẹ́nu tó lọ́mọ fi ṣàgbéga kó fún yà. asbẹ́gẹ̀lì wọ́n amúr wàl amúr mọ́tòlá kò yàtọ̀ sòtún máa pààyàn láti láti ṣe nǹkan kan ọ̀sẹ́rì rẹ̀ kúrò nídìí jíjọ́ ara àyàn àjẹkọ́ ara àyàn ni kó sàlù alákọ̀ọ́kárí ńkọ́ ara àyàn ni. eléyìí tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá sàlù àlá sàlù àlá rẹ̀ ọ̀kárí wàlá yóò kọlu innahu tawadda wọn àní sọ pé sàlù àlá wọlé ó sọlá yẹkùnrù làábẹ̀ yájẹ kí nǹkan ṣeré lásán torí pé àlọ́ àlá tọ́lọ̀ ní kó fi kó fi kírun ó ṣe ẹlòmíràn lásìkò tó fi lè ìyá kan máa tẹ́ ni yóò sì máa sọ̀rọ̀ yóò sì máa ẹ̀dá lọ fún un. subhanallah bí yìí bá ti pẹ́ ń di pé ń sàlùwà láti bẹ́ẹ̀ náà ló ṣe ṣe kó máa ráwọn àtìsí kan tí ò yẹ ká kó lù wọ́n ṣe. torí káwọn ibì kan wà táwọn ti fọkàn sí pé ní wà á omi ò ti débẹ̀ yẹn omi kìlẹ̀ má ti débẹ̀. so kọ́ ọmọ àfọkọ́ ọmọ ìyẹ̀wò kọ́ ọmọ àfọkọ́ ọmọ ìyẹ̀wò kọ́kàn ló lè bà balẹ̀. asibẹ́gọ̀lù wo àtọkùnrin àtobìnrin náà ni wọ́n sa lo àlàkọ kárí torí ẹ̀ wọn nìkan law annaka la tastati'u bi won an tatawadda wa tusbigha wudu'aka fala ba'sa an tu'ad tọ́jà pé won nìkan ò lè sálù àlá ìwọ nìkan ò lè dá sálù àlá kọ́ kárí lè gà áhàtẹ̀ fíkà báyìí nítorí ààrẹ kan tí ń bẹ pẹ̀lú ẹ

tontori pé léyìí máa lẹnu màsínìínà mi ń sẹbi Ọlọ́run ló wọn fàyè lẹ fún yín tẹ fi rí ẹni tí ń ṣe dáadáa báwí ebi dáadáa lọ èyàn fẹẹ ti sàrà fún o tún wàá mú pé o sì fún mi lówó torí kórìí rẹ ọdá àwọ àwọ ń bára ń bọlẹ bọ nítorí pé dáadáa lọ fẹẹ ti sí ọ Ọlọ́run sì fàyè lẹ pípọ ọbẹ ni tó fẹẹ ti dáadáa sí ọ asibigil wudu saluwala rẹ kọ kari laakin la ala sabil la la tu'inul mutaraffih àwọn onífúkẹ́ àwọn onífàárì kpọlọlá lòun ẹn kìíní kan lòun pàtàkì ẹn kó ajẹ pé wo onífọ ara rẹ saluwala ọwọ anasẹ ọnapa ẹfọ eléyìí ẹtú fẹ ànífọ sọyẹ wa àmẹni tó jẹ pé nǹkan kan ní ṣe ṣe tí òfin lè dálù aláyẹsẹ làbàṣì kò burúkú lọ́wọ́ sàmẹ́ni tó jẹ́ pé fáàrí ní ti fùkẹ́ ní ti gbọ́dọ̀ kó ti bàbá rẹ̀ kẹ̀rẹ́ jazakumullahu khairan àwọn kankan wà tó ti kẹ́yìn galẹ̀ gbọ́dọ̀ ti fúnra yín ọlọ́jà rẹ̀ yín pé látàrí dáadáa. ìyá ti kọ́ wa pé kọ́nàṣẹ́ ẹ bá fọṣẹ ẹgbẹ́ nu wa kaba yín yọnu ẹgbẹ́ mu wa kaba yín fi mu ẹgbẹ́ àbà àbà tó ti pé ọmọ ẹja yìí fàmílì kèké ń tutọ́ tí o bá lè dàtí. Ànábì sallallahu alaihi wa alihi wa sallam àwọn náà máa ń dálù ọ̀la wọn ti fúnra wọn àwọn ọmọ ẹni tó ga tó tóbi tó kára bàtà tó tó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àti pé gbogbo àwọn èèyàn yóò kú dàn bóyá wọn tó kún ẹsẹ̀ bàtà rẹ̀. Sòṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì sallallahu alaihi wa wọn máa dálù ọ̀la wọn ti fúnra wọn. Ẹ ètò kọ́ fẹ́ bá fọsẹ̀ ọfẹ́ bá a bọ̀ sódà tí anabi òfin láǹfààní àti fọsẹ̀ rẹ̀ fúnra rẹ̀ anabi ni dáhùnmá fẹ́yìn ní kọ́tà àdàkàlùtòhùnmá ọ̀hìrọ̀tẹ̀ fi méjèèjì lẹ̀ torí pé nígbà tí wọ́n ìwọ̀ wọn tẹ́lẹ̀ náà wọ́n wọ̀ wọn lórí àlọ́ àlá tó pé. ètò kọ́ má bàa ń fọsẹ̀ bá má bàa ń bọ̀ ìwọ ọmọ àwọn òfin àfihàn ṣé wọ́n bá yàn bọ́ náà gan tí ò tún burú àkókò nítorí pé bọ́ yóò rí kófò hof ìbọ̀sẹ̀ yẹn tó dé pàwọ́ wọn fi sí àti bọ́ ọ̀kọ̀ dàbí ìbọ̀sẹ̀ tí wọ́n fòwú ṣe lẹ́yìn pé ìtàn fòwú ṣe tó máa ti fàyọ́ ara àmọ́ hof awọ ni láyé ijó ọ̀run òsìdájú pé zip wà mẹ́ abẹ́rẹ́ ibẹ̀ ti sí wọ́n ṣe zip sí wàá tú zip síbẹ̀síbẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà wàá tún fà á àmọ́ tí o bá ti zip sẹ́wọ̀n pé ìjàkadì ni ìlànà yóò tún fi ilẹ̀ kí n tó wọ̀ tẹ́lẹ̀ náà mo ti sàlù àlá tó pé asibigil wo bo sàlù àlá kọ́ da o lẹ́yìn rẹ̀ wàhálẹ́lẹ́ bẹ́yìn náà lọ́sọ̀ ọbẹ̀ wàá ya ntí ń bẹ láàrin àwọn ọmọ kàrẹ́ nígbà tó máa sàlù àlá wàlmúrọ́dù hàn náà máa bẹ́yìn náà ọ̀sọ́ bẹ̀rẹ̀ lìyẹ̀dẹ́yìn ni ntí ń bẹ láàrin ọmọ àkàwọ́ àti ìka ẹ̀sìn àdìsí wá lórí eléyìí náà wípé wà khallil asabi'a al-yadayni war-rijlayni àdìsí wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wípé ọ̀ya ti ń bẹ láàrin ọmọ àti ẹ̀tọ́wọ́ àti tẹ̀sẹ̀. àti kaba kàfé bí fúnfún màlìkí àwọn sọ fún wa pé ọ̀ràn ẹ̀yàn ní ká ya ti ń bẹ láàrin àwọn ọmọ àkọ́wọ́ tá a máa ń sálọ àlà ṣùgbọ́n màndúbù ẹni ká ya àwọn tí ń bẹ láàrin ọmọ àka ẹsẹ̀ àmọ́ ìyàtọ̀ láàrin fa nítorí pé ọmọ àka tọwọ́ ọmọ àka tẹsẹ̀ kí ló dé yá tuntun tó mú ni ya tọwọ́ náà ni ó mú ya tẹsẹ̀ àdìsí wá ó ní wàhálẹ̀ bẹ́yìn náà ìyá ti ń bẹ láàrin àwọn ọmọ nǹka tọwọ́ àti ti ń bẹ láàrin kan ọmọ nǹka tẹsẹ̀ kò sí àtọ̀ láàrin méjèèjì ọmọ nǹka lélẹ̀ ọmọ nǹka lélẹ̀ wọ́n ti tún dá akọ méjèèjì kò sí tọ́sẹ̀ fún tí ìbá jọra yẹn àdékè tẹsẹ̀ náà kọ́ kò náà jọra yẹn. ẹlẹ́kejì òní wípé mínàlì màkúrò tẹ̀bá fò yí wò á rí wípé yíya ti ń bẹ láàrin àwọn ọmọ nǹka ọwọ́ àti tẹsẹ̀ ìní ó fúnni láǹfààní àti nífọ̀kànbalẹ̀ kómi dé gbogbo bíjọ́ ẹ̀kọ́ dé nítorí pé gbogbo rẹ̀ lọ́lọ́ọ̀ ní ká fọ àbí bẹ́ẹ̀ kọ́ ni láti ti mọ̀ pé má láyé tí mo lò wájú bò ilé bí ìtìyáni ìfẹ ìtìyánu ó wájú nítorí ti pé ń tá a pè lọ́ràn yẹn ò ní pé láì sí ajẹ́pẹ́ ṣe ń kọ́ ó ti dọ̀ràn yẹn torí ẹ̀ ti jẹ́ pé tọba sàlùwàlà wà yà ti ń bẹ láàrin àwọn ọmọ ọwọ́ àti ti ń bẹ láàrin àwọn ọmọ ìkẹsẹ̀ tóbá nínú fiqh tó o bá ti lo ọmọ ìka yòówù láti fi ya ti ń bẹ láàrin àwọn ọmọ ìka ẹsẹ̀ rẹ ó ti tó ṣùgbọ́n wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ìgbà anabi wa sallallahu alaihi wasallam wọn a máa lo ọmọ àkọ́ ọmọ adìrin wọn a máa lò láti fi ya ti bẹ láàrin àwọn ọmọ ìka ẹsẹ̀ nígbà tí wọn bá ń pẹ̀sẹ̀ so ọmọ ìka kékeré yẹn ènìyàn máa lò láti fi ya ti ń bẹ láàrin ọmọ nǹkan ẹsẹ̀ nígbà tí a máa ń fẹsẹ̀ wa. wàlàkín tí wọ́n bá wá lu ọmọ nǹkan mi láti ti bẹ́ẹ̀ nítorí kò lọ́rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìka àtàǹpàkò kò burú o ti kọ́kọ́ gbalada pọ̀ ya ní ti ń bẹ láàrin ọmọ nǹkan ẹsẹ̀ rẹ ọkàn àjẹpọ̀ ní ládàá pé ọmọ nǹkan tánàbí máa ń lò ńlò lò torí pé àgbàgbọ́ ipá náà bí lu ọkọ ọmọdéní alẹ́ ó ṣe bẹ́ẹ̀ láti fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló ṣe. sùdá àná bá ti bẹ̀ pẹ̀lú àná ẹ̀kọ́ àfi ń kọ́ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam àgbàládà rẹ̀. wà á bẹ́ẹ̀ lè fẹ́lẹ́ ti ń ṣàkọ́ kọ́ wa fa omi sínú dáadáa. illa an takuna sa'iman àyàfi tó máa ń gbà wò. wọ́n ní ká fa omi sínú dáadáa má fa omi lọ́nà tí ó fi lọ wọnú ọpọlọ rẹ̀. àmọ́ fa lọ́nà tó ti jẹ́ pé yẹ so kéèyàn sì sọ́ra fún ṣíṣe ra rẹ̀ létí so ṣùgbọ́n kì í wá síbi kéèyàn kàn máa fomi nu mú báwọn míì ṣe máa ṣe wọ́n kàn fomi àbí kó kàn kí bọ́mú báyìí pé gbígbà téèyàn pa kílẹ̀ tí pè kí ní vic àbí rọ́ọ̀bù ọkàn bá yóò sì tún yọwọ́ à wàá bu omi sí ọwọ́ sí rẹ̀ wàá fà á àbí wàá bu tọwọ́ fún rẹ̀ wàá fà wàá fi àwọn ọmọ káàtà papọ̀ àti tìfábẹ́là tọ́wọ́ ní ọwọ́ tirẹ̀ wàá fi fẹ́ jáde ṣe eléyàn nìkan tí wọ́n fẹ́ kó ṣe kọ́ ọ̀fà sí mú dáadáa eléyìí lè rí táwọn tí wọ́n ní ọ̀ràn yẹn ní ká fomi sí mú lò nítorí pé wàbẹ́ẹ́lẹ́ fẹlẹ́tìṣà hádà àmù wàlẹ̀ àmúrò lélójú wọ́n túmọ̀ sí kó ọ̀ràn yẹn ní ká fẹ́ ká fa omi sí mú àyàfi tó ń bá ń gbàwẹ̀ eléyìí tọ́ ọpa omi sí mú tómi fi lọ wọ̀nà ọ̀fun rẹ tọ́ ọba àwẹ̀ rẹ jẹ́ wàá àti bá lùwàlà ń ṣe tí wàá bá àlùwàlà náà ni sọ pé kò mú nú àlùwàlà. ẹni tó mú pákó tí ń rìn nínú àwẹ̀ tí ń rìn tí ń rìn tí ń rìn kò nítorí omi pákó mi tó yé ọlọ́run ọlọ́wà sàn padà. ìrẹ́lómi ni ti ọmọ àrìn pákó bí ń ṣe ń rìn yọ mọ apa? yọ mọ apá omi rẹ yọ mọ fóun bá yóò sì máa pa omi pákó ṣé ọ̀ọ́dọ́gbọ́n mu kankan ni àbíbáwò tó nítorí pé ọ̀ gbọ́dọ̀ fún kó kó kó fi gbé eyín rẹ kó tú dànù kó tú dànù lọ́nà tó fi jẹ́ pé kò ní rí any strange thing ní ọ̀nà ọ̀fun rẹ̀ tó torí tó bá ti rí strange tọ́ nínú ọ̀nà ọ̀fun rẹ̀ ó ti fa wàhálà o ó ti fa wàhálà fúnra rẹ̀ tó jẹ́jẹ́jẹ́jẹ́ wọ́n ní kó sọ àwẹ̀ rẹ̀ o àbí òye tó ń torí délé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gbá àwẹ̀ tá a rí tí wọ́n máa ń rin pákó ó dàbí gbàtẹ́ lómi máa kó gbogbo tọ́ rẹ̀ gbogbo kínní pákó mì ni. kí á lè ṣe nínú ibi tí ń pọ́ tí bá ti fi hàn kàn fẹ́ràn kọ́ máa jẹjẹ kújẹ. tó ń torí délé èèyàn gbọ́dọ̀ gbé mi. bẹ́ẹ̀ nínú ẹgbà wa mi wọ́n ní anabi sallallahu alaihi wasallam sọ pé idha tawadda'ta fàmọ́ mẹ́t tó bá sálọ àlàyọ́nu eléyìí náà sẹ́ni eléyìí náà bẹ́ẹ̀ nù ẹ̀rí tí ìmáàmù ahmed tún ló ń bomi àbáwọn ọ̀rọ̀ ìríyà nípa pọ́ ọ̀ràn yẹn tún ní ká yọnu ajẹ́ pé ọ̀ràn yẹn ní ká yọnu ọ̀ràn yẹn ní ká fi mú àwọn ẹ̀rí ìtọ́ka sí wàlẹ̀ àkín aṣọ pé súnà ní méjèèjì kí ló fà nítorí pé náà kúránì ọlọ́run bọ̀ dáko ká fi mú kọ̀dá kọ́ ká yọnu tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn yẹn lọ́wọ́ anu sunna nabi wa Muhammad sallallahu alaihi wasallam O sì ń bẹnu tó wà ní alukóra nìkan tí èso ọ̀ràn yẹn nítorí pé òfin fúlà àti máa ń yọ̀ dájú òfin. tọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní hadith ibn rafi' níbi tí anabi sallallahu alaihi wasallam tó ti ní ẹnìkan nù yín kò lè kírun kírun sọ nípa pé kíni káfa pápọwọ kápá orí káfẹsẹ̀ wọn àdàkọ káfímù wọn àdàkọ káyọnu eléyìí túmọ̀ sí pé tá a bá sàlù àlátà àfimú tá a bá sàlù àlátà àyọnu àlù alápẹ àbí òpè òpè torí ẹ̀ náà láti máa ń sọ pé tẹnìkan máa wẹ̀wẹ̀ jánábà tó lè fi ìwẹ̀ jánábà yẹn kírun láì sàlù àlá nínú ìwẹ̀ jánábà a ní kò sí tó burú ń bẹ torí pé kí ló kù tí o ti ṣe nù táwọn ń ṣe nù àlù àlá nítorí kù tí ọkàn ti ṣe náà ní kọ́ yọnu kó fi mú fa tẹ́lẹ̀ kíkọ̀ pati à kọ́dà tó ṣe nínú rẹ̀ ojú fi pati lọ fa ó tún fọ etí rẹ̀ ó tún fọ nù wọ etí rẹ̀. tòótọ́ kẹ̀kẹ́ fún ẹni tí kọ́ lọ kó fi lórí ẹ̀kẹ́ fún ìgbà rẹ̀ níyà wọ́n ti kọ́ bá ọ̀gá rẹ̀ wọ́n ní ilé ìwé kálíbà tilẹ̀kùn ìyapẹ́ ẹnu àkọ́kọ́ pé owó ilẹ̀ tó rẹ̀ ẹni ti kí wọn tó bá tún yọnu rẹ̀ tó fíìmù rẹ̀ ó sì dà tó bá yọnu tó fíìmù nínú rẹ̀ ọ̀dà pọ̀ sẹ́mi pọ́nà lọ́sẹ̀kù nínú sí àlùwàlà nítorí pé at-taharatu sughra ni al-wudu wat-taharatu kubra ọ̀nà ni al-ghuslu min al-janaba was-sughra tafna fil-kubra láti fi mọ̀ pé ìmára kékeré ó máa ń parẹ́ sínú ìmára nílá. àdébì àǹfààní pọ̀ ń bẹ jọjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí kásálù aláwa kọ́ kárí káàsì jẹ́ni tó ṣe pé yọ́n máa ya àwọn akásẹ̀ wa ìka ọwọ́ wa nígbà tá a máa ń sálù àlà káàsì tó máa fa mi sínú dáadáa ṣùgbọ́n láì fi para wa lára láì kò sì fi ṣe sábàbí àti bàrẹ̀ wá sí sábàjẹ́ ni ti ń gbà wọ̀ kéèsì dáná kọjá nu Ramadan nìkan máa lẹ́mu yẹkùn sọ ìmẹ́ ìyẹn ni pé lókun gbà tí ò bá gbà wọ́n rà kó sáwẹ̀ náà fi là ọlọ́run ọba ọ̀fẹ́ ká wa ká fi bàwẹ̀ ara wa dé.